ní mùsùlùmí lẹ́ni tí yóò mọ ọlọ́wọ́n ba lọ́lọ́wọ́n ba òun náà lọ́lọ́wọ́n ba bá tá dúpẹ́ fún àjẹ́rìí kí ọlọ́wọ́n ba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò tọ́ láti mú orogún pẹ̀lú ẹni ọlọ́wọ́n ba yìí òun náà ni ọba tí ó ti ń bẹ nígbàtí nkankan ò tí ma bẹ òun náà sì lọba tí ó ma bẹ nígbàtí ọba sí nkankan má bákanáà àtọ̀rà lékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹ́jẹ́ tọ́ ọlọ́wọ́n bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti awárálẹ́ annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrójú ànà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam ilé tó ń túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́ orí ajẹ́jẹ́ àláfíà ọlọ́run ọba kó má bá ẹnìkọ̀ọ̀kan wa náà ọ̀rọ̀ tí a ń gbé ẹ̀wò o náà ni ọ̀rọ̀ ìmá ṣe ìdájọ́ ọ̀nà léèyàn lórí ká pé lágbájá yìí yóò wù ọ̀nà ni kò sọ́gbọ́n tó lè dá sí kódà kò sẹ́ni tó lè bá sọ mo fi Allah búra yọ wọ náà níṣẹ́ ìtí ẹjẹ̀ ti dájú náà irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ǹjẹ́ ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ máa jáde lẹ́nu ahlu ni so eléyìí báyìí òun náà ni àwọn nǹkan tí a ń gbé ẹ̀wù lọ kálíbà máa èwo ni manhajù ahli sunnati wal jama'a lórí irú àwọn ọ̀rọ̀ báyìí na'am a nítorí pé manhajù ahli sunnati wal jama'a ó wà mutamayyiz manhajù kan ni tó yẹ pé ó yàtọ̀ manhajù kan ni tó yẹ pé ó dádúró gedegbe kúrò níbi àwọn manahij kúrò níbi àwọn ìlànà ilé tó ẹ́sí pé ó yapa sí ìlànà tí anábi sallallahu alaihi wasallam tó gbé wá náà a látara báyìí ó ní afẹ́fẹ́ mọ kí ni mawqifu ahli sunnah wal jama'a nípa irú àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí ǹjẹ́ ahli sunnah wal jama'a ǹjẹ́ àwọn tí a mọ́ sọ ọ̀rọ̀ báyìí àbí ahli agbèyẹ̀wò lónìí pẹ̀lú gọ́lọ́wọ́n bá ní ìlépa bá àwọn ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ wípé ìjá tí ẹ̀ rí ìkankan nínú àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n sọ wípé Ahmadu Tijani tó ní káfìrí ni bèèlé pé wọ́n ti ẹ̀wà dájọ́ pé ọmọ náà ni tó wà dájọ́ rẹ̀ lé lórí ìjà rí bẹ́ẹ̀ àbí alùsúnnà wal jama'a wọ́n yàtọ̀ sí irú àwọn ọ̀rọ̀ báyìí aláwọ̀fọ́ ni pé Ahmadu Tijani ẹnìkan tó jẹ́ sí pé ó ti sẹ̀mí lásìkò kan tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn tó jẹ́ sí àwọn àfáà súnnà wọ́n sì mọ gbogbo àwọn bó ṣe rìnrìn àjò ìgbésí ayé rẹ̀ àdìsọ́kan rẹ̀ àti àwọn pépé rẹ̀ òun náà ló yé wọn tó ìjẹ́ sí wọ́n sọ̀rọ̀ lé lórí dáadáa Ahmadu Tijani wọ́n bí ní ọdún 1737 1737 wọ́n bí Ahmadu Tijani ó sì kú ní ọdún 1815 wọ́n bí ní ọdún 1737 ah, jazakumullahu khairan ó sì kú ní ọdún 1815 tó túnmọ̀ sí pé Ahmed Tijani ó lò 83 years lórí ilẹ̀ a ikú Ahmed Tijani sí àsìkò táwà yìí ó ti lé ní ọgọ́rùn-ún méjì ọdún àtọdún kan sàgbé 2016 láwàá yìí Ahmed Tijani dẹ̀ kú ní 1815 tàbáwo 1815 títí di 1915 ẹ̀rí pé ọgọ́rùn ọdún nìyẹn 100 years nìyẹn láti 1915 títí dé 2015 another 100 years nìyẹn ó di 200 years àdàwà ní 2016 báyà bí gbogbo ilé báyìí tí ó dé káwà máa mú wá ní pé kálìbà mọ̀ ní pé ẹni yìí kìí ṣe yípa àwọn àfáà súnnà kéde pé wọn màtán ẹ̀ kìí ṣe ẹnìkan tó yẹ sí pé ó tẹ́sẹ̀ dé ní àsìkò tí wá ń sìn láìsí wá máa wò pé à ẹni yíò ẹ gbà tí àwọn àpá ẹ tí àwọn àpá tó ṣe lọ tó wọ́n wá bá láyé so tí ó sì bá wọn náà lọ́pàá tó fi jẹ́ sílé kìíní so ẹnìkan tó yẹ sí pé mo báwo ni wọ́n ṣe ń bá wọn lò òun náà nìkan tí a fẹ́ gbé ẹ̀wò alákọ̀ọ́kọ́ náà ni pé al-sheikh Muhammad bin Wahab Wahhab al-imam al-mujaddid agbàfáàni tó jẹ́ al-mujaddid ẹni tí ọlọ́run ọba àlíkẹ́ ọlá ní kí ọ wá fọ àlúmọ̀ yìí kó sì wá sọ àlúmọ̀ yìí di ọ̀tún al-Imam Muhammad bin Abdul Wahhab oríṣiríṣi àwọn súnnàbú oríṣiríṣi àwọn orúkọ burúkú àti oríṣiríṣi àwọn ẹ̀sùn tí ó lẹ́sẹ̀lẹ̀ òun náà ni àwọn èèyàn fi kan Sheikh Muhammad bin Abdul Wahhab nínú àwọn ẹ̀sùn tó fi kàn wọ́n ó ní pé Sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n máa pè àwọn mùsùlùmí ní kèfèrí wọ́n ni wọ́n máa ń pè mùsùlùmí ní kèfèrí Muhammad bin Abdul Wahhab máa ń pè yàn kèfèrí so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ilé báyìí lọ́fà ló fi jẹ́ sí pé àwọn àfá súnnà wọ́n bá kó àwọn ọ̀rọ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n bá kó wọn jọ àti àwọn èèyàn kan tó jẹ́ sí pé wọ́n kó sí kúfùrù ń tòótọ́ tí wọ́n kó sí àwọn iṣẹ́ kèfèrí tí wọ́n kó sí àwọn ọ̀rọ̀ ẹbọ tó jẹ́ sí pé Muhammad bin Abdul Wahhab dẹ̀ sọ̀rọ̀ lé wọn lórí tó ń ti bẹ́ẹ̀ Muhammad bin Abdul Wahhab wọn pè wọ́n ní kéfèrí tó yìí jẹ́ sí pé àwọn ayé ń gbé káàkiri pé Muhammad bin Abdul Wahhab ó ti pè bú sọ́yírí ní kéfèrí ó ti pè lágbájá ó pè tàmẹ̀dún kéfèrí láti lè bá dáẹwà Muhammad Abdul Wahhab jẹ́ níbi ma pè yán kèfèrí ǹjẹ́ bí àwọn eléyìí ọkùnrin yìí àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ yìí ṣe bá sí ń pè yán kèfèrí ṣe bẹ́ẹ̀ làwọn àfáà súnà ṣe rí ṣe bí àwọn àfáà súnà ṣe rí nìyẹn kálà àwọn àfáà súnà ò rí bẹ́ẹ̀ náà so ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tá tún fẹ́ kànú tíra yìí nítorí àwọn nǹkan kan fúra sí tí a rí pé ó yẹ ká yanjú pàápàá àkíyèsí wá lórí pé irú ọ̀rọ̀ Ahmadu Tijani yìí ó yẹ kí a sọ̀rọ̀ nípa rẹ̀ ṣe bá nísìn yìí kí ni ìhàwó ní alùsúnnà wàljama'a kọ sírú àwọn báyìí ṣerú ha tí àwọn Khawarij kọ sí wọn yínà làwọn kọ sí wọn ni àbí wọn tí ẹ̀kọ́ sí nǹkankan ṣe bá nísìn yìí so àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ lọ́fà ló fi jẹ́ sí pé a gbé níbi tí a ti gbé lálẹ́ yìí náà tí a bá lọ wọnú tíra tí a pè ní àkídàtú sharhu àkídàtí imam al-mujaddid muhammad bin abdul tí wọ́n ṣe sharhu tíra yìí àwọn ni sheikh abdullahi bin salih ibn Fawzan al-Fawzan na'am sheikh Fawzan àwọn wọ́n ti tírà yìí wọ́n pè ní sharhu aqidati al-imam al-mujaddid Muhammad bin Abdul Wahhab tó tá bá lọ wọnú tírà náà a ká lọ wo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ṣókùnmù ìpé a èèyàn ní kéfèrí nínú tíra náà náà so ta bá débi ibi tí mo sọ yìí a bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀ náà àfáwà Sheikh Fauzan bàtà ń sọ̀rọ̀ nípa Sheikh Muhammad Abdul Wahhab nípa wípé ǹjẹ́ wọ́n pè àwọn èèyàn kan tí àwọn èèyàn ń fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n pè ní kèfèrí ǹjẹ́ wọ́n ti pè àwọn èèyàn yẹn kèfèrí tòótọ́ àbí wọ́n pè wọ́n kèfèrí naam ibẹ̀ náà ti ń sọ̀rọ̀ tí mo fẹ́ kàyí wọ́n wá ń bá ọ̀rọ̀ yẹn wọ́n bá lọ mò ń tà láti wá ibi tí ọ̀rọ̀ náà yìí tó wà ní naam tí n bá ti tètè rí bẹ̀yẹn màtà láti ka ibìkan tí ó wà lẹ́yìn rẹ̀ kí n tó rí ibi tí mo sọ yìí naam ẹ jẹ́ kí a lọ wo bí tí ok mo ti rí bẹ́ẹ̀ ó ní ìtìhámù sheikh annahu yukaffir bitawassul mutlaqan wọ́n ní àwọn ìkẹfín tí àwọn èèyàn ń kẹ́ tán àwọn ẹ̀sùn táwọn èèyàn fi ń kan sheikh wípé wọ́n ń pe ẹni tí ó bá ń ṣe tawassul wọ́n ń pè wọ́n ní kéfèrí pé gbogbo tàwásùl pátápátá kí ló ń pè ní tàwásùl òní pé kíyàn máa bẹ́lọ́wọ́ bá pẹ̀lú pé kíyàn fi nǹkankan sàkàsọ lọ́sọ̀dọ̀ lọ́wọ́ bá kíyàn fi nǹkankan sàkàsọ lọ́sọ̀dọ̀ lọ́wọ́ bá lẹ́ni tó fẹ́ bẹ́lọ́wọ́ bá pé kájú àwọn lè gbà so wọ́n ní wà inni أكفر من توسل بالصالحين وإني أكفر البوصيري لقوله يا أكرم الخلق وإني أقول لو أقدر على هدم قبة رسول الله صلى الله عليه وسلم لهدمتها wọ́n ní ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa wọn òun ni wípé wà inni ukaffiru man tawassala bis salihin wọ́n ni sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n láwọn yẹn sọ wípé àwọn máa ń pè àwọn tí bá ń fi àwọn ẹni rẹ̀ sí àkàsọ̀ lọ́sọ̀dọ̀ náà bá wọ́n láwọn <coughs> wà inni ukaffiru al-Busairi wọ́n ni wọ́n dẹ̀ ń sọ páwọn ń pè Busairi wọ́n láwọn ń pè ní kèfèrí li qawlihi wọ́n ní torí gbọ́nà tí Busairi sọ wípé ya akramal khalq mo pè yẹrẹ tí òfin lápẹ́ léjù nínú àwọn ẹ̀dá anẹ́bì nínú kọ̀sídà rẹ̀ tó pè ní burda wọ́n ní àwọn èèyàn sọ wọ́n láwọn èèyàn fi ẹ̀sùn ká wọn wípé àwọn ń pe bú sọ́rí ní kéfèrí nítorí ọ̀rọ̀ yìí wà inni aqul wọ́n láwọn èèyàn sọ wípé àwọn sọ wípé law aqdiru ala hadmi qubbati rasulillahi sallallahu alaihi wasallam la hadamtuha pé àwọn sọ pé táwọn bá ní agbára láti lọ wó sàárì ànẹ́bì ni àwọn nǹkan tán mọ́ sórí sàárì sheikh muhammad abdul wahab ẹwà mọ̀ gbọ́ ọ̀wùlúhù sheikh wa ni sheikh ayin eh, sheikh fauzani ni gbólóhùn tí sheikh muhammad bin abdul wahab sọ wípé anni ukaffiru man tawassala bis salihin pé wọ́n ní mo ń pe ẹni tí bá ń pe àwọn ẹni rẹ̀ tí bá ń fi àwọn sí àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nídìí àdúwà rẹ̀ pé à ah, ọlọ́run mọ́sà wọlá àwọn ẹni rẹ̀ mọ́sà gbàdúwà wa ọlọ́run mọ́sà wọlá bàbá wa kíní kan ọlọ́run mọ́sà wọlá bàbá wa kíní kan ká máa fọ́lá àwọn ẹni rẹ̀ tọrọ wọ́n ní ṣéèkì ní wọ́n sọ pé àwọn ń pè ẹni tí bá ń ṣe báyìí ní kéfèrí wọ́n ní hadha al-hukmu ala al-itlaq laysa bi sahih wọ́n ní ká sọ pé ṣéèkì ń pe gbogbo ẹnikẹ́ni tí bá ń fi ọlá yẹn tọrọ ká sọ wọ́n ń pè wọ́n ní kéfèrí káwá jùlẹ̀ bọ̀rọ̀ gidi báyẹn ká má wọ́n lọ́rọ̀ tí ò lálàáfíà ni fàtàwásùlù fíhì tafsilun wọ́n ni nítorí pé ìmá ṣe tàwásùl ìmá fi èèyàn sí àkàsọ̀ nídi àdúwà tàà bá ṣe fíhì tafsilun ìfọ́síwẹ́wẹ́ bẹ́ẹ̀bẹ́ ìyàtọ̀ bẹ́ẹ̀bẹ́ in kana yasrifu shay'an min al-ibadati èyàn bá ń gbé nǹkan kan nínú ìbádà nǹkan kan nínú jọsìn téyàn bá gbé fún ẹni téyàn ń fi téyàn fi ń ṣe akàsọ̀ lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá yẹn ẹni téyàn ń lò láti fi ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá yẹn tó bá jẹ́ pé nǹkan kan nínú àwọn jọsìn tẹ́ bá lọ gbé ka ibadatil qubur alladhina yadhbahuna lil amwat ẹgẹ́ bí ìmọ̀ jọ́sìn fún sàárè àwọn tó yẹ́sí wọ́n mọ́ lọ ń pa ẹran fún àwọn tó wà ń tan àwọn òkú wa yanzaruna lahum tí wọ́n dẹ̀ lọ máa jẹ́jẹ́ fún wọn wípé ẹ̀yin tẹ́ wà nù sàárè yìí tẹ́ bá ṣe nǹkan báyìí fún wa tá fi lè rí nǹkan báyìí á mú nǹkan báyìí wá fún yín wa yastaghithuna bihim tí wọ́n sì lọ máa bá wọn tó wà nù sàárè pé kí wọ́n yọ àwọn kúrò nù wàhálà táwọn kó sí fàhádà shirkun akbar wọ́n lélẹ̀ ìbáyìí ẹbọ ńláńlá ni kí a lọ máa lọ bí sàárè kọ́ wá lọ máa pa ẹran fáwọn tó wà nù sàárè àbí kí a lọ bí sàárè kọ́ lọ máa ṣe lérí fáwọn tó wà nù sàárè pé tóun bá níyàwó tóun bá ilé tó àbí kéèyàn lọ máa bá wọn tọ́wà nù sàárè ní kán yọ òun kú ònù wàhálà kan tó kó sí wọ́n ni fahadha shirkun akbar wọ́n lè yẹbọn lánlá ni li annahu ibadatun li ghayri llah nítorí pé ìmá ṣe ìjọsìn fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá nìyẹn wa

lèyàn fi ń wá kàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba kése pé yẹn ń pè wọn kése pé wọn fún wọn ní ìjọsìn èyàn kan fọlá wọn tọrọ ní èyàn fi wọ́n sí àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú pé ń fọlá wọn tọrọ fahadhihi bid'atun wa laysat kufran eléyìí báyìí pẹ̀lú ìwọ lágbájá lọ́dọ̀ Ọlọ́run ba pé mo bẹ Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan báyìí ẹ̀lú lágbájá báyìí Ọlọ́run mẹ́sà sí nǹkan báyìí fún mi a ó bí nàbí yìí kà àbí kí a máa bẹ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn ànábì Ọlọ́run Ọba pé afànẹ́bì bẹ lọ́run a ó bí abdika fulan àbí ká lèyàn bẹ Ọlọ́run Ọba pẹ̀lú ẹrú Ọlọ́run Ọba kan lágbájá ta àmàṣẹ́ nire min ghairi an yasifa lahu shay'an min ibada láì ṣe pẹ́ ni yẹ wá ń fún ẹni ẹni nǹkan kan nù ìbádà kí ó kàn fọ́lá rẹ̀ bẹ́ lọ́wọ́ bá ní wọ́n ni wà innama ja'alahu wasitatan baynahu wa bayna Allahi fi qabuli du'ahihi ó kàn fi ẹni ṣe alàgàtà láàrin wọn àtọ́lọ́wọ́ bá níbi pé kọ́lọ̀ lè jẹ́ ní rẹ báyìí mo fi bẹ̀ ọ́ mọ́sá gbàdúwà mi wọ́n ni tẹ́ni ṣe torípa ọlọ́wọ́ bá alékẹ́ lápá wá láṣẹ láti máa bẹ ọlọ́wọ́ bá láì ní mú ẹni kankan ní ẹni tàbí sí àkàsọ̀ láàrin wa àtọ́lọ́wọ́ bá fàkọ́ọ̀lùhùn wọ́n ní gbónà wọn tó wá sọ pé inna sheikha yukafir bi tawassul mutlaqan tó sọ pé sheikh Muhammad bin Abdul Wahhab a máa pè gbogbo a máa pè yẹn ní kèfèrí pé yẹn ṣe tawassul sí ẹ̀sì mọ̀ pé ọ̀rọ̀ tó sọ pé sheikh Muhammad bin Abdul Wahhab ṣe ìtọ́ni sheikh yìí ọ̀nà makó mẹ́rin sẹ́gbé jíjàbàtà ń se ti ẹnu wàlọ́yìn tí jàbàtà ń ṣe nìyẹn jàbàtà ní bẹ́yẹn bá ilé fọ́ láyàn tọrọ pẹ́rẹ́ báyẹn bọ́ ló ṣe tàwásùlù ó ti ṣẹbọ ó wá ń fọ́ irú allegation yẹn náà ti ń kà Muhammad bin Wahab tí wọ́n ń yẹ́ pé Muhammad bin Wahab ò nírú wọn tẹ́ pé sheikh ma ń pé gbogbo ìsí akasọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n máa ń pè ní kúfúrù wọ́n máa ń pè ní tó bá ṣe wọ́n máa ń pè ní káfìrí haza kadhbun wọ́n lélẹ̀ irọ́ pátápátá gbà ní o lè anna sheikho yufassilu fi haza wọ́n torí pé sheikh wa máa ṣe yàtọ̀ láàrin ẹni tó yẹ sí pé ó ń lọ sakasọ̀ níbi sàárè pẹ̀lú pé ó ń fún ẹni tí fi sakasọ̀ ni ẹgẹ́gẹ́ ní kan fi ẹni ẹbẹ gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé ẹni ẹgẹgẹ ní jọ́sìn fún tó ń fún ní nǹkan kan nínú àwọn ìjọsìn irú yẹn ṣíríkù ló sí ẹbọ ni àmẹ́ tó bá yẹ pé kò jọ́sìn fẹ́ niyẹn ó kàn fi ẹni yẹn bẹ lọ́wọ́ bá ní dídíà niyẹn ṣe kéṣe kúfùrù wọ́n ní ṣe kàmọ̀ sí yàtọ̀ yìí láàrin méjèèjì wọ́n ní wa qawluhu wọ́n ní gbónú rẹ̀ tó wá sọ wípé wa inni ukaffiru wa anni ukaffiru al wípé wọ́n sọ pé àwọn máa ń pe Busairi ní kéfèrí li qawlihi nítorí pé búṣorí sọ wípé ya akramal khalq mo pè ìrẹ tí òfin lápẹ̀lẹ́ jù ẹ̀dá wọ́n ní hadhihi mas'alatu takfiri al-mu'ayyan wọ́n lélé ìbáyìí ọ̀rọ̀ ká pé èèyàn tá dájú kọ ní kéfèrí nìyẹn èèyàn kan tá dásà lẹ́sà bí gbà páwọn òtí ẹgbà tẹ̀kfírùnù ayyàn wọlé ni bí gbà pé bí ṣéfì ń sọ yọ ma jọbẹ́ kò sí ṣe tí ṣéfì sọ nìyẹn wọ́n ni wàlbù sóìrì kàlámùhù kúfùrùn wọ́n ni bú sóìrì ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ ń sòtọ́ ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ inda hululil hadith al'amam pé mo pé ìrẹ tí òfin ńlá pẹ̀lẹ́ jù inú ẹ̀dá èmi ò lẹ́ni tí ẹlòmíì tí mo lè lọ sábà o ṣe bá nìsìn wípé kó gbà mí tí mo lè ságbà mí lọ bá ìlẹ́lòmíì tó yàtọ̀ fún ìrẹ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n lọ́rọ̀ ìgbà tó tún tẹ̀síwájú ní fa inna min judika dúníyà wa darratuha wa min ilumika ilmul lawhi wal qalam illam takun fi ma'adi akhidhan bi yadi fadlan wa illa faqul ya zallata alqadam fa inna li dhimmatun minhu bi tasmiyati muhammadan wa huwa awfa alkhalqi bizamam àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ó dání àwọn ọ̀rọ̀ ẹbọ ni ila akhiri ma qala fil burda wọ́n ti dé parí ọ̀rọ̀ tí Busiri sọ nínú burda wọ́n ní wa hadha kufrun wọ́n lọ́rọ̀ yí ọ̀rọ̀ kúfrù ni lakinna shakhsa qad yakunu balagati al-hujja wọ́n ní àmẹ́ni tó sọ̀rọ̀ kásọ pé yẹn sọ̀rọ̀ kúfrù kò tí túnmà sí pé ẹni tó sọ̀rọ̀ aw qad yakunu jàre ma balagati al-hujja ó lè jẹ́ sí pé ẹ̀rí kò sí hujja kankan tó dọ́dọ̀ rẹ̀ wípé in ti ń sọ yẹn ọ̀rọ̀ kúfùrù ni aw yakunu muta'awwilan àbí kó jẹ́ sí pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó ṣe ta'wilu ni ó ti àwọn àsìgbọ́ ọ̀rọ̀ kan ló fi ń sọrún kan báyẹn wọ́n ni wa aydan huwa la ya'lamu ma khatama lahu bihi wọ́n ní bákanáà a mẹ́rún kan tẹ́ni fi parí ìgbésí ayé rẹ̀ ilé báyìí sheikh ń jẹ́ kó yíwa wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé sheikh Muhammad Abdul Wahhab wọ́n pè bú sọ irí ní kéfèrí ọ̀rọ̀ yìí sheikh Muhammad Abdul Wahhab jẹ́ kó yíwa wípé láíláí àwọn sọrún kabáhùn àwọn òpè bú sọ irí ní kéfèrí tó ń ti wípé bú sọ irí ó sọ̀rọ̀ kúfùrù tó sekine tó clear tó ń ti bẹ́ ẹ wo nǹkan tí Muhammad Abdul Wahab tí wọ́n yanjú fúnra wọn pẹ̀lú rọ́tàwọn èèyàn pamọ́ wọn ó túbọ̀ sí pé báwọn àfáà súnnà ṣe rí nìyẹn àwọn àfáà súnnà ẹlẹ́rẹ́ yẹn ní sí kókó sí kúfúrù kódà sí kúfúrù ẹ̀ kò túmọ̀ sí pé wọ́n pè ní kéfèrí nítorí pé kí ni ká tó pè ní kéfèrí ó ní àwọn májẹ̀mú nínú Islam ó ní àwọn májẹ̀mú tí Qur'an àti súnnà gbé kalẹ̀ ká tó lè pè ní káfíìr ká tó lè pè kéfèrí léyàn eléyìí báyìí láwọn àfá súnnà máa ń wò fínífíní lẹ́dẹ̀ máa ń tẹ̀lé nítorí pé ìdájọ́ Ọlọ́run ọba la fẹ́ gbé léyàn lórí yẹn tàbá dẹ̀ fẹ́ gbé ìdájọ́ Ọlọ́run ọba léyàn lórí agbọ́dọ̀ rin ìlànà tọ́lọ́run o ẹ wádìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí tẹ bá ti fi àwọn nǹkan yẹn rinlẹ̀ ní ẹ tó ṣe kíni fún bí àpẹẹrẹ sí tàbá fẹ́ gbé ìdájọ́ wípé yẹn ṣe zìnà lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìdájọ́ so bẹ́ẹ̀ náà ni ìdájọ́ pé a fẹ́ pèyàn ní kèfèrí ọlọ́run ọba àlékẹ́lá gbé àwọn nǹkan kakalẹ̀ tó ẹ́sì pé àwọn nǹkan yẹn agbọ́dọ̀ wò àwọn nǹkan yẹn láwọn àfáà súnà wa máa ń wò tó fi jẹ́ sí pé èyàn lè sọ̀rọ̀ kúfùrù yẹn lè yíṣẹ́ kúfùrù tó ń ti bẹ́ẹ̀ àwọn àfáà súnà nípe ní kèfèrí nítorí wípé tán bá rí wípé gbogbo àwọn nǹkan tọ́lọ ní káwò lára rẹ̀ àwọn ò tí ì rí wípé gbogbo ẹ̀ sí lára naam mo ti sàlàyé ní jẹjọ wípé àwọn mawani takfir àwọn nǹkan tó lè kọdíyàn káfí mọ́ pèyàn ní kéfèrí ó pọ̀ èyẹ́ lè kó sí kúfùrù báyìí èyẹ́ lè ṣiṣẹ́ kúfùrù tí a dẹ̀ rí pé tí a dẹ̀ rí pé à pẹ̀lú sẹ́tẹ́ ní iṣẹ́ yìí àtọ̀rọ̀ tó sọ àtàrísọ́kẹ̀ tó ní yìí ìgbàtà gbé sórí òṣùwọ̀n kìtàbà ti súnnà a rí pé iṣẹ́ kúfùrù ni ọ̀rọ̀ kúfùrù ni àrísọ́kẹ̀ kúfùrù ni tó yọ ìjáde kó ní islam tó ń ti bẹ́ẹ̀ kò tí sọ pé kẹni ẹjí káfìrí àwa wo àwọn mọ̀wá ní ìtẹ̀kfìr a wo gbogbo àwọn nǹkan tó lè kọjú wa ká mọ́ pé yẹn ní kéfìrí àwa máa wo lẹ́yọ kọ̀ọ̀kan tá bá wo alákọ̀ọ́kọ́ a wo fínífíní tá bá rí pé kò sí lára ó láwọn nǹkan tí ṣẹ̀rí àgbékalẹ̀ wípé ṣẹfẹ́ mọ̀ ní síyàn ló ṣẹlẹ̀ sí àwọn nǹkan báyìí ni ṣẹ̀rí àgbékalẹ̀ táàfi ma ẹni tí ní síyànú ṣẹlẹ̀ sí àbí ṣe ní síyànú yẹn pé alágbájá yìí bóyó gbàgbé ni kí ni ṣẹ̀rí àkí làwọn mọ̀zọ́hìrù ní síyànú kí làwọn nǹkan tí ṣẹ̀rí àgbékalẹ̀ táàfi mọ̀ wípé ah, ẹni o ẹni tó gbàgbé ni àbí tí tí yóò bá pè ní gbàgbé àbí tí lákàyà bá pè ní gbàgbé ni lámọ̀ fi ṣe kíni lámọ̀ fi ṣe ìdájọ́ gbàgbé ni àbí tí so ṣẹ̀ríà láwọn in tí ṣẹ̀ríà gbé kalẹ̀ pé àwọn nǹkan wọ̀nyí lẹ lè rí lára yẹn tẹ́ẹ̀ bá ti wá rí lára rẹ̀ adẹ́bẹ́ kò gbàgbé nìyẹn ká bá ti wá wo gbogbo àwọn nǹkan yẹn ká rí pé kò sí ní síyànù fún ìyẹn ti dúró nìyẹn a tó wá bọ́sẹ́lẹ̀ kejì ó ní alkhọ́tọ̀ a wò pé sí kò sàṣìṣe kí làwọn mọ̀zọ́ irú alkhọ́tọ̀ mọ́ mẹ́ntọ́ sàṣìṣe nǹkan báwọn ni irọ́ kọ̀ sàṣìṣe kò sí nínú kí làwọn nǹkan tí ṣẹ̀ríà gbé kalẹ̀ fún wa ṣẹ̀ríà tó ní ká wu àṣìṣe ṣẹ̀ríà yẹn gbé àwọn nǹkan kalẹ̀ fún wa pé táàfi mẹ́ni tó ṣàṣìṣe sẹni tí ó ṣàṣìṣe tàbátún àwọn afọ́tún wò lára ẹni yẹn fínífíní tán bá rí pé gbogbo àwọn nǹkan yóò tó sí lára ẹ̀ wó tó wá bọ́ sí bí al-ikra sékèsè pọ́n jẹun pa Kila làwọn nǹkan táàrí lára àyàn àbí kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí yàn àbí kí làwọn condition kan táàrí tí sọ̀rọ̀ àndìyàn tàbí mẹ́ pé à ẹni pẹ̀lú iṣẹ́ tó sọ tó ṣe ìyàbọ̀rọ̀ tó sọ ìwọ́n jẹ́ ń pa ni so ibà ní sí ta bá tún gbogbo ẹ̀ tàbá rí ó kú aljahal ṣé kèsè pé ní ìjẹ́ láì mọ̀kan ṣé kèsè pé kò mọ ìdájọ́ tí ń sọ yẹn bóyá kò mọ̀ pọ̀rọ̀ kúfùrù ló ń sọ bóyá kò mọ̀ pé ṣe kúfùrù ló ń ṣe bóyá kò mọ̀ pàdé sọ́kàn yẹ́yọ́ ìjáde kónú Islam so ibà ní sí ta bá tún wò yẹn náà tàbá rí pé ìyẹn náà kò tún sí fún átùnwáwò sékèsé pé ó ṣe ta'wil sékèsé pé áyà kan ló sì gbọ́ sékèsé pé hadith kan ló sì gbọ́ átùnwò yẹn náà kí làwọn mọ̀zọ́ irú ta'wil kí làwọn nǹkan tó lè ṣẹlẹ̀ síyàn tá sọ pé ó fi ṣe ta'wil ah, so ó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí

ọlọ́wọ̀n bá níkẹ́ ló gbé dédé kalẹ̀ ẹ máa wòye pé lágbájá inú rẹ̀ ń bí wa wà láyé jìrìmánìlẹ́kùn ṣànàánù qawmin ala alla ta'dilu ọlọ́run ni ẹ má jẹ́ kí ìbínú àwọn èèyàn kan ìkórìíra wọn ẹ má jẹ́ kó gbé yín débi pé kí ẹ má lè ṣe dédé nígbàtí wọ́n fẹ́ dájọ́ lé wọn lórí i'dilu huwa aqrabu littaqwa ọlọ́run bá ní ẹ ṣe dédé ń wo gbogbo nǹkan yẹn pẹ̀lú dédé kó tó rí pé wọ́n gbé dájọ́ lé lórí so ìdájọ́ ìgbé ìdájọ́ kèfèrí lé ẹ̀ lórí kìí ṣe pé nǹkan tí yọ kàn sọ hàn báyẹn gbogbo bá ti ṣe wí kìí ṣe nǹkan tí yọ máa ń mà lórí ìka bá ṣe ká lórí ìka yìí kò túmọ̀ sí pé o ti ma bá ṣe lè lò ó ní mo fi sọ fún wa pé kí èèyàn ma nǹkan kan lórí ìka kí èèyàn ma irinṣẹ́ kan lórí ìka kò túmọ̀ sí pé lè lórinṣẹ́ yẹn ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn so

Ona ni sọ ama bá skua àti bẹ́ẹ̀rẹ̀ lọ àti pákó àti èṣó ṣùgbọ́n tó súnmọ̀ sí pé mo lè kan chef tó bá kó nílẹ̀ sí mo lè lò kí n mọ gbogbo orin sí àwọn òtúmọ̀ sí pé mo lè ṣiṣẹ́ yẹn kò túmọ̀ sí pé mo máa bá ṣe apply re kò túmọ̀ sí pé mo máa bá ṣe kò túmọ̀ sí pé mo máa ṣe ẹ̀tí ọ̀nà sáàmà yìí so bákan náà ni pé kí n gbogbo orin sẹ́ tí àwọn dókítà máa ń lò kò túmọ̀ sí pé mo lè tọ́jú aláàrẹ̀ kí n ma ní jẹ́ta fi sọ pẹ́sẹ̀ kò túnmọ̀ ní kí mo lè lánú ẹni kò túnmọ̀ ní kí mo lè sọ pẹ́sẹ̀ fún yàn sẹ́yìn òní pààyàn báyẹn ṣe ọ̀nà sáàmà yìí sí kí n ma irinṣẹ́ tó fi ṣe wíńdò kò túnmọ̀ sí kí mo lè sọ di wíńdò wàláhì wọ́n lè kó ni pé gbogbo bá sí ń kà fún yẹn kò túnmọ̀ sí pé ẹ ti lè apply rẹ̀ gbogbo ẹ̀ lónìí mọ̀zọ́hìr ló láwọn nǹkan tẹ́ẹ̀rí tẹ́fìmọ̀ pé ní síyàn lélẹ̀ tẹ́fìmọ̀ pé àìlẹ́yìn kò sí náà iná fà ló fi jẹ́ sí pé àwọn tí à ń wí àwọn àfáà súnnà tó ń ti pé wọ́n rí pé wọ́n kó sí kúfùrù wọ́n pè wọ́n ní káfìrí nítorí wípé wọ́n gbà yí pé mẹ́jẹ̀mú táwọn fi lè pè wọ́n ní káfìrí ó ṣe gíní kò tí kú lára wọn gbogbo àwọn àdáàrù yìí lẹ́fi sọ wípé ní Sheikh sọ pé kọ̀díyà kúrò má balagọ́tí tí ò bá dẹ̀ tí hujja bá dẹ̀ ti dọ́dọ̀ rẹ̀ àti rí pé inú mọ̀wání òyìn ìkan òsìkò ẹyọ kan ṣe gẹ́ni ó ti ṣubú fún nìyẹn wọ́n ní bákan ó lè jẹ́ sí pé mùtàáwìlì ni ó lè ṣe tàwìlì ó lè jẹ́ sí pé tàwìlì ló ṣe kó sí ayàgbọ́yé ìmọ̀ ń ṣẹlẹ̀ kódà láàrin àwọn sọ̀hábà ìmọ̀ ń ṣẹlẹ̀ dáadáa ókè ẹ jẹ́ kí n fún wọn níbi àpèjúwe méjì péré àpèjúwe méjì péré ẹ wo ìgbà tí anẹ́bí sallallahu alaihi wasallam tó ní tani ẹni tí ó rìlíìfù òun nípa àbí tani tí ó rìlíìfù òun lára Abdullah ibn Ubay ibn Salul ibẹ̀ ni sọ̀hábì kan ti dìde ó ní ànẹ́bí tó bá jẹ́ sí pé ìran Khazraj àwọn ṣe ń tọ́ bá ní káwọn ṣe fún àmọ́ tó wáyé pé ìran áùsì ni àwọn pàdé sọ̀hábí ẹlẹ́ẹ̀kejì náà dìde ó ní ẹlẹ́ẹ̀lépa láíláí torípọ̀ jẹ́ràn tiwa sọ̀hábí ẹlẹ́ẹ̀kẹta wá dìde ó ní innaka munafiqun tujadilu 'anil munafiqin ó pè ń kéfèrí nù ó ní innaka munafiqun ìwọ tó sọ̀rọ̀ ipé wọn lè páyì munafiqin yẹ tujadilu 'anil munafiqin ó ẹnìkan náà tó dìde òun náà sọ fún pé ìwọ tó pè é mùnáfìkì mùnáfìkì ni wọ́n náà tó yẹ́ bá ní ti yìí tó ti bẹ́ alìmọ́mù lálìkáyí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam kò gbẹ́dàjọ́ lé ẹni tó pìyàn ní mùnáfìkì lórí torí pé ó ṣe ta'wil ló fi pè ní kíni ló fi kàfàrọ̀ ẹ̀ abẹ́mọ̀gbẹ́ tẹ̀síìrì ni yẹn kana muta'awwilan tàwílù ló ṣe bẹ́ẹ̀nẹ̀ lẹ́ni tí tọ́lọ́fẹ́jọ́ ajábìrù fún abdìlá tọ́lọ́fẹ́ sọ ànábì wípé fàtàní ni munafiki ni in kírun fáwọn ìwánké in kírun ìṣá ìwánké súrọ̀ tó gùn tẹ́ ń pẹ́ jábìrù fún abdìlá ní munafiki so ibà ní sí kí ló fà tó rípa nẹ́bì sallallahu alaihi wasallam mo sì wá tọ̀ bákọ ìdájọ́ léhun lórí torí pé káà náà mo ta àwílà ni ó sì gbogbo àwọn nǹkan báyìí so inshallah tá bá para débi ibi tá a ti ń sàlàyé nípa àwọn àdáàrù tó lè mọ́ mú yẹn pèyàn kéfèrí a padà mọ́ sàlàyé lórí ẹ̀ dáadáa báwọn àfà súnà bá ṣe ń lo àwọn ẹ̀rí wọ̀nyí so ibà ní sìn yìí bá ṣe ń lo alimamu lálìkáyí wọ́n kó àwọn ẹ̀rí yẹn wá nínú tíra wọn sharhu usuli i'tiqadi ahli sunna wọ́n kó wá àwọn ẹ̀rí àwọn ẹ̀rí ta'wil so látara báyìí ẹ jẹ́ ká fi eléyìí ṣe ní tí a lọ wo page 155 sheikh ní àwọn èèyàn sọ fún mi wọ́n sọ nípa mi wọ́n bọ́rọ̀bọ̀ wọ́n ní wa anni ukaffiru ibn al-farid wa ibn arabi wọ́n láwọn èèyàn sọ pé mo ń pè ibn al-farid wọ́n ní mo ń pè ní kèfèrí wọ́n dẹ̀ ní mo ń pè ibn al-khayrat mo ń sheikh muhammad bin abdul wahab ni wọ́n ní rọ́tí tán pàmọ́ mi nìyẹn wọ́n ní mo ń jó dalailul khairat mo wa rawda wa riyahin wa rawda riyahin wọ́n ní mo ń wa usammihi rawda shayatin wọ́n ní mo pè ní rawda shayatin wọ́n ní ibn al-farid sahibul manzumati ta'iyya fi wahdati al-wujud ibn al-farid tan sọ yìí òun ló kọ orin kan tán pè ní al-manzumatu ta'iyya àwọn ọ̀rọ̀ wahdati al-wujud ká sọ wípé ọlọ́run ọba àti ẹ̀dá nǹkan kan náà ni wọ́n ọ̀rọ̀ wahdati wujud òun ló sọ wọ́n nínú tíra yìí

wọ́n ẹ̀dẹ̀ mọ̀ bọ́yá ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ àbí òdọ́dọ̀ rẹ̀ fàwọ́yà kúl wọ́n ní kàtí Muhammad bin Abdul Rahman sọ ni pé inna fiha ilhadun wa kufurun nínú tíra tẹ́ni yìí kọ yìí ń bẹ kúfùrù wà ń bẹ walakinna sahibaha yatawaqqafu fihi ṣùgbọ́n wọ́n kóra dúó nípa rẹ̀ wọ́n pè wọ́n ní léyìn ni mazhabu alùsùnà wal jama'a annahum la yashaduna li ahadin bi jannatin aw nar pé wọ́n ní pẹni kalọ́mà aljanna wà dẹ̀ ní pẹni kalọ́mà náà illa man shahida lahu rasulullahi sallallahu alaihi wasallam àyàfi àwọn tí anábi sallallahu alaihi wasallam ti jẹ́rìí òun náà ni muhyiddin ibn arabi at-ta'i imamu ahli wahdatil wujud ah, ah, ahli imamu ahli wahdatil wujud ó ní aṣíwájú gbogbo àwọn tí wọ́n ní aqida pé gbogbo nǹkan lọ́lọ́hun wa ibn al-farid min atibba'i ibn ah, ibn arabi wa ibn al-farid dani inú àwọn malayin tin tẹ̀lé ibn arabi ni wa ma hadha sheikh ni ton ti gbogbo àwọn kan tá sọ yìí fa inna sheikh la yajzim bi kufrihima sheikh la male wọ́n sọ pé kèfèrí làwọn méjèèjì wa in kana qala kufran wa dalalan wa ilhadan bó ti ẹ̀jẹ́ sípàmì méjèèjì wọ́n sọ̀rọ̀ kúfùrù wọ́n sọ̀rọ̀ anù wọ́n dẹ̀ sọ̀rọ̀ ilhad walakin takfiru al-mu'ayyan yahtaju ila dalilin wọ́n ní ṣùgbọ́n ká pé èèyàn kan tá lẹ́sàlẹ́sà báyìí ká pè ní kèfèrí wọ́n ní ó ṣe kí ni o wọ́n ló bùkátà ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ li'annahu rubbama taba rubbama warubama khutima lahu bitawba fallahu a'lam ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ sí pé nípẹ̀rin ayé rẹ̀ ó padà túbá Ọlọ́run Ọba ló mọ̀ wa min al-kadhibi ala sheikh aidan nínú àwọn ọ̀rọ̀ tó pamọ́ sheikh bákan annahu ahraqa daftar dalail al ودلائل الخيرات هو كتاب في الصلاة والسلام على خير البريات وان دلائل الخيرات داني ترى كانت وكو نيبا إسا صلاة فالنبي صلى الله عليه وسلم فيه غلو وان إتايو لوانو ترانا وفيه دعاه للرسول صلى الله عليه وسلم إما قوي النبي دي وانو ترى يتن قوي النبي فهو كتاب فيه باطل وان إباجة وانبي أبرو وانبي ولكن الشيخ لم يحرقه أما شيخ الجتر إن ولكنه كان يوصي لقراءة الكتب المفيدة الخالية من المخالفات شيخ كمان صو كمان صو أصتل فاوية كما كواتيرة طلال فيها tó ẹ́ pé ọpa sófò kún bí àwọn ìyapa burúkú báyìí na mọ́ sọ fáwọn ìyàká sí gíní kẹ́kà so ilé ìbáyìí ó jẹ́ kó yíwa wípé a Sheikh Muhammad bin Abdul Wahhab tó ń Ibn al-Farid bóyẹ sọ̀rọ̀ kúkúrù tó ibn arabi bóyẹ sọ̀rọ̀ kúfùrù tó sheikh muhammad bin abdul wahab wọn kò wọ́n kéfèrí nítorí wípé kí ni o gbogbo àwọn mawani takfir tó yẹ káwò lára àyàn só pé wọn àmà bóyó pé lára wọn àbí ò pé lára wọn bí mazhab al-sunnah wal jama'ah ṣe rí lélẹ̀ tó ti wípé a mọ̀ yí pé sheikh muhammad bin abdul wahab wọ́n pa àwọn èèyàn kéfèrí lójú ayé wọn tẹ̀kó clear bẹ́ẹ̀ gbogbo àwọn tí sheikh muhammad bin abdul wahab mọ̀ yí pé májẹ̀mú pélé lórí wọ́n pè wọ́n kéfèrí àmọ́ gbogbo àwọn tí Sheikh Muhammad bin Abdul Wahhab bá ti mọ̀ pé májẹ̀mú kódà kan ṣe kúfùrù báyìí wallahi wọn ní pé wọn ní kèfèrí ló fi jẹ́ kí àlùsùn náà àwọn òkè ń tara kọjá là kárí ha ẹ̀rí kẹtọ́ sọ ní ọkọ́dá ọsọ báyìí kódà ọsọ pé Salatul Fatiha ẹyọ kan ó lóore ju Kùránì lọ nígbà 6000 sọ ni agbàbẹ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ kúfùrù ṣùgbọ́n tó túnmọ̀ sí kó ti wá di káfìrí nìyẹn gbogbo àwọn ọmọ wá ní ò tẹ̀kfìrí sẹ́yìn náà bó pẹ́lẹ̀ lórí ẹ̀tí ọ̀nàzán ṣe bí gbogbo àwọn ibn al-farid ibn arabi busayri ṣe bí náà nẹ́fí rìnlẹ̀ pá wọ́n sọ̀rọ̀ kúfùrù yàbí àbí wọ́n tàkà ẹ̀pọ́ mìíràn pé wọ́n sọ̀rọ̀ kúfùrù àbí tó ti bẹ́ẹ̀ wọn pè wọ́n kèfèrí nítorí pé ọ̀tọ̀ ni pé yẹn sọ̀rọ̀ kúfùrù ọ̀tọ̀ ni pé yẹn iṣẹ́ kúfùrù ọ̀tọ̀ ni wípé sẹ́ni ẹ̀dì kèfèrí laysa kullu man waqa'a fil kufri waqa'a al-kufru alayhi gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kúfùrù ní ó di káfìrí kìí ọlọ́run bá lékẹ́lá gbé àwọn ìdájọ́ kankalẹ̀ ó gbé àwọn kankalẹ̀ pé tẹ bá ríyàn tó ṣe kúfùrù báyìí ẹ̀ríyàn tó sọ̀rọ̀ kúfùrù báyìí àwọn nǹkan yìí wò tẹ bá wo gbogbo àwọn nǹkan yìí fínífíní tẹ bá rí pé tẹ ṣúọ̀ pé kò sí kankan nínú ẹ̀ tó làkú òǹbẹ̀ hamasa kìí ṣe ìtara pé ẹ kíníkan kí ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ ó ọ̀rọ̀ tó yẹ pọ́ tako àkídà alùsùrọ̀ jama'a ni

alùsùnà jama adé ma ń bẹ̀rù pé káwọn lọ pé ẹni tí ó yẹ káwọn pè ní kèfèrí ní kèfèrí ìwọ bẹ̀rù ló fi ń ṣe nǹkan tó ń ṣe alùsùnà ma ń bẹ̀rù ọlọ́run wọ́n dẹ̀ ma ń bẹ̀rù wípé hey táwọn bá lọ gbé ìdájọ́ léèyàn lórí tí èsè ìdájọ́ ẹ̀ làwọn gbé fún sáwọn ojí sàbòsí fẹ́ niyẹn àti pọ́lọ̀ ọba àlékẹ́ ló bínú lé àwọn lórí pé àwọn lọ gbé ìdájọ́ tí ọ̀tọ̀ àwọn òrìn lànà tọ́lọ̀ ọba mo fi jẹ́ kí á mọ̀ yí pé kéése gbogbo ẹni tó bá sọ kúfùrù kéése gbogbo ẹni tó bá ṣe kúfùrù kódà tí kúfùrù ẹ clear báyìí kéése gbogbo wọn làwọn àfáàsún náà mọ́ ń pè kéfèrí nínú àwọn tó bá ń fi allegations tó ń fi allegation kan wípé mọ́ ń pè mùsùlùmí ní kéfèrí jùlọ tó ẹ́ pé títí di sin in táwọn ni mọ́ ń pè yẹn kéfèrí bí bíjà bàtà ṣe ń pè yẹn kéfèrí yẹn ṣé bá ní sí ni àwọn náà ń tẹ́lẹ̀ ń sàlàyé pé wọ́n parọ́ mọ́ mi wọ́n ní mo pé búsọ́rí ní kèfèrí èmi ò kèfèrí o wọ́n ní mo pé ibn al-Faridi ní kèfèrí èmi ò kèfèrí o ibn al-Arabi wọ́n ní mo pé kèfèrí mi pé kèfèrí tó ti pé wọ́n ṣe kúfùrù tó clear sheikh sọ́lì fọ̀zán náà àwọn náà wọ́n ń sàlàyé ọ̀rọ̀ tí sheikh Muhammad abdul abdulwahab sọ pé Muhammad abdulwahab pa àwọn èyí kèfèrí tó ti wípé kúfùrù hàn látọ̀dọ̀ wọn àmẹ́ gbogbo àwọn nǹkan tó yẹ ká wò lára èèyàn tàbí

kéése tí pé kéése pé ká mọ́ gbédàjọ́ lé ẹni tọ́tọ́ ká gbélé lórí kọ́ àmọ́ títí wípé ta bá fẹ́ gbédàjọ́ léyàn lórí ẹ gbọ́dọ̀ ṣúọ̀ pé gbogbo ọ̀nà lànà tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ tí súnnà gbé kalẹ̀ ẹ gbọ́dọ̀ rìn tí ẹ bá ti rí pé gbogbo lànà yẹn tẹ́bá lọ wo fatawa Nur al شيخ fauza sheikh uh, uh, sheikh uh, bumbaz rahimahullahu ta'ala wọ́n sọ gbogbo àwọn ìtẹ̀gbésí ayé ahmadu tijani kó túnmọ̀ sí pé kéése kún wọn má ahmadu tijani kódà wọ́n bá débi pé gbogbo àwọn tíra tí wọ́n fi tì sí ọ̀dọ̀ ahmadu tijani jawahirul ma'ani jawahirul ma'ani ahmadu tijani kọlọkọ ìkannú àwọn ọmọ kéwú rẹ̀ àgbà òun ló kọ́ but ó ń kọ́ níkọ wípé in tó ń gbọ́ lẹ́nu ṣéèkù òun ni pípa pé èyàn gbẹ̀gbà wá nǹkan tó wá ń kọ́ sínú jàwálù máa ní pé Ahmadu Tijani sọ báyìí so ló fi jẹ́ pé ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó wà ní jàwálù máa ní wọ́n bìlíìbù wípé Ahmadu Tijani ló sọ but òun kọ́ ló kọ́ ọmọ kéwùrì àgbà ló kọ́ ní wọ́n sọ wípé òun gbọ́ lẹ́nu Ahmadu Tijani tó sọ báyìí tó báyìí gbogbo nǹkan tó wá sọ ó yẹ báyìí nísìn wọ́n á kọ síbẹ̀ tó ń ti bẹ́ẹ̀ kí ni mọ́ ẹ́fà yọ́bẹ̀ ni pé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yìí àwọn ọ̀rọ̀ tó takẹsìn yìí Sheikh Fauzan àmì Sheikh uh, Bombaz wọ́n kó gbogbo ẹ̀wá ó sọ báyìí níbi ó sọ báyìí níbi ó sọ báyìí níbi tó ń ti bẹ́ẹ̀ wallahi wọ́n pé Ahmadu Tijani ní kèfèrí kìí ṣe tàìmọ́ tó àríwọ́n mọ̀ débi pé Sheikh uh, Fauzan wọ́n jẹ́ kó yẹ pé 1150 hijiri ni wọ́n bí 1437 làwà 1438 1150 hijiri ni wọ́n bí wọ́n máa dé ìtìjọ́ tán bí wọ́n máa dé ìtìjọ́ tó kú kódà gbogbo bí Ahmed Tijani ṣe ìbìlú tán bí sí gbogbo ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀ gbogbo ṣe káàkiri gbogbo ẹ̀ ni wọ́n sọ̀tàn rẹ̀ kí à lọ wo fatawa Nur al-Darb ó wá sọ gbogbo àwọn àkídà rẹ̀ pátápátá gbogbo àwọn nǹkan tí ń sọ kódà wọ́n sọ̀rọ̀ débi Salatul Fatih bákan náà lọ́wọ́ fatawa alájínẹ́tì dáímà nínú fatawa alájínẹ́tì dáímà wọ́n bi wọ́n léèrè nípa Sheikh wọ́n bi wọ́n léèrè Tijani bákan náà àwọn náà sọ̀rọ̀ nípa rẹ̀ ní fọ́síwẹ́wẹ́ tó ń tí bẹ́ẹ̀ àwọn náà pè ní kèfèrí tí ó bá ní Sheikh Fawzani náà Sheikh Alu Sheikh àti gbogbo àwọn àyímọ̀ yìí kò sí kankan nù wọn tí wọ́n ma àwọn nǹkan tí Ahmadu Tijani tó kó sí tó ń ti bẹ́ẹ̀ kò sí kankan nù wọn tó pè ní kèfèrí naam ká fatawa Nur al-Darb ọ̀rọ̀ tí mo fẹ́ kàyí mẹ́ nínú fatawa nur aladar ní page 218 bó kàfẹ́ kàwọn ìdìkan fún wọn bẹ̀ kálí ma kí ni ṣé àwọn àfá yìí tí wọ́n ti ẹ̀mọ́ ahmed tijani àbí wọn ma wọ́n ń bọ́rọ̀ bọ̀ nípa àwọn tí ma ń sọ wípé a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn àfá kan wọ́n wá ní nahnu ma'muruna bi ittiba'i nabiyyina muhammadin sallallahu alaihi wasallam in tọ́lọ́wọ́ bá àlíkẹ́rẹ́ pa wá láṣẹ òun náà ní ká máa tẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam alaihi salatu wasalam nahnu ma'muruna bi ittiba'i al-qur'an ọlọ́run bá pàwọ́ láṣẹ ká máa tẹ̀lé al-qur'an ni wa bi ittiba'i rasuli sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ pàwọ́ láṣẹ ká máa tẹ̀lé annabi sallallahu alaihi wasallam lasna ma'murina bi ittiba'i àwì sheikh ahmed at-tijani wọ́n ní bákan náà ọlọ́run ọba ọ̀pá wá láti ká máa tẹ̀lé sheikh ahmed tijani àwì shazili ọlọ́run sì ní ká máa tẹ̀lé shazili kí shazili ti lọ́rin o aw fulan aw fulan ọlọ́run sì ní ká máa tẹ̀lé lágbájá àbí lágbájá aw ghayrihim àbáwọn mi tó bá tún yàtọ̀ sí wọn wọ́n ní anú ah, aw fulan aw fulan ọba ọ̀pá wá láti ká tẹ̀lé malik àwì shafi'i ọlọ́run ọba ọ̀pá wá láti ká tẹ̀lé aw ahmed ọlọ́ọ̀bá kọ pa láti kátẹ̀lé ahmed aw abi hanifa ọlọ́ọ̀bá ní kílọ̀sì pa láti kátẹ̀lé abu hanifa aw ghayruhum aw ghayrihim ọlọ́wọ̀ sí ní kátẹ̀lé àwọn mí tó yàtọ̀ sí wọn náà wọ́n ni haulahi ulama radiyallahu anhum wa rahimahum wọ́n ni àwọn táa kàyí àfà ni wọ́n kọ́lọ̀ọ̀bá ní kílọ̀kọ́ bá yọ́ ṣé gbogbo àwọn tẹ́sí ń kàbọ̀ látòkè àti abdulkadiri àti amaru tijani àti shavili tẹ́ gbogbo wọn ń kàbọ̀ wọ́n ní gbogbo haulahi ulama àfáàní gbogbo àwọn ilé radiyallahu anhum wa rahimahum kọ́nà bá kọ́ bá yọ́nu sí wọn kó sì bá kẹ́ wọn wọ́n fẹ́ jíká ma àwọn táwọn ń pè láfánú wọn wọ́n ní al'a'imma imam malik imam shafi imam ahmad wọ́n ní àfáà ni wọ́n táwọn èèyàn ti tààsì mọ̀ wọ́n tààmà wọ́n láfà lákín kúlù wáhìdì yusibu wa yukhti'u wọ́n ní àmá ẹnì kọ̀ọ̀kan náà ló lè ṣe déédé ló sì lè ṣàṣìṣe wọ́n ní wa hakadha ghayruhu min al-ulama wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà tó yàtọ̀ sí nínú àwọn àfà bá ti wá jẹ́ sí pé ẹ bá sọ pé ah, tọ́bàjẹ̀ pé ahmadu tijani náà bá jẹ́ pé inú àwọn àfáà ni wa kana lahu fadlul ilm tó ìjẹ́ sí pé ọlá ma ń bẹ fún pé ah, ó ní ọlá pé olùmọ̀ níta gbọ́nà mọ́ rẹ̀spẹ́tì ìmọ̀mọ́lára idha qaddarna dhalika tá bá ti ẹ̀pẹ̀ bú báyìí pé ó kì àgbà yí pé wa yusib ṣe bí àfáà lè sàyíṣe ó sì lè correct wọ́kọ́dí àkùtọ́ à amẹ́rù ti já ní ṣe ṣe mistake lélẹ́ àrítẹ̀ láyé ṣe rẹ̀ ẹwọ bí báyìí o ní bí báyìí ẹ̀dàkùn sí ẹgbọ́ pé wọ́n pè amẹ́rù ti já ní kéèkè rí kódà wọ́n ní ókè ọya tẹ́ bá ti ẹ̀ ní ni wọ́n mọ̀ sọ wípé káti àwọn àgbà fún pé àfáàní kò yé báyìí sí ọ̀rọ̀ Ahmadu Tijani ọ̀pamọ́ sí wọn gbogbo tí wọ́n sọ tí ń sọ kọ̀pamọ́ sí wọn tó ti bẹ́ẹ̀ wọ́n pé ní kèfèrí ṣẹwárí gbogbo bá ti wá sọ wíbáyìí wọ́n wá sàlàyé lọ ní fọ́súwẹ́wẹ́ lórí Ahmadu Tijani àwọn nǹkan tó sọ nǹkan tó sọ nípa Salatul Fatih nǹkan tó sọ nípa rírí Ànábì sallallahu alaihi wasallam pé òun máa ń rí Ànábì ní ojú ayé báyìí ní fètètè láìṣe lójú oorun gbogbo àwọn nǹkan yẹn pátápátá ni wọ́n kàlẹ̀ ọkọ̀ọ̀kan tó ń ti bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yíwa wípé a ní tẹ̀lé gbogbo àwọn àṣìṣe rẹ̀ yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí kódà wọ́n bí wọ́n lè nípa fúrkọ̀ tìjàníyà pé ṣé fúrkọ̀ tìjàníyà kí la lè kà wọ́n sí wọ́n ní wọ́n ní dídí àní wọ́n ṣe bá nísìnyí tó ń ti so

náà lẹ́yìn ilé ìbáyìí ẹ jẹ́ ká lọ wo fatawa aladinati da'ima ká lọ wo page 323 rabi'an wọ́n lẹ́lẹ́kẹrin ahmadu tijani wa atibba'ihu almutazimuna litoriqatihi wọ́n ni ahmadu tijani àtàwọn tí ń tẹ̀lé tí wọ́n sí pé wọ́n rin ojú ọ̀nà wọ́n rin tọ̀ríkọ rẹ̀ min ashaddi khalqillahi ghuluwan wa kufran wọ́n ní nínú àwọn tí wọ́n gbópọn tí wọ́n lè jù nínú àwọn ẹ̀dọ́ náà ọba ní ìtayọ àlà àti ní ìṣẹ́kẹ̀ èfèrí ni wọ̀gọ̀láàlàn àti ní ìsànà wàbtìdáàn àti ní bídíà ni fi dín sínú ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala subhanahu wa la rasuluhu sallallahu alaihi wasallam láwọn nǹkan tó ń pọ́lọ́wọ́ bá ilé tẹ́lẹ̀ òṣèlúfin tánẹ́bí òṣèlúfin وسبق أن كتبت اللجنة الدائمة نماذج نماذج لبدائهم wọ́n dẹ̀ ti sáájú àwọn lájẹ́tù dáímà wọ́n ti kọ ọ̀rọ̀ wọ́n ti pàwọn àpéjúwe ní wọ́n ti pàwọn àpéjúwe bídá wọn wà dọ̀láàrìhìn àtàwọn wọn wà nárjù àyànfà àti allọ́hù bí ha wà ń takúnà sábàbà fi hìdáyà ti kàlìsẹ̀bí kọ́lọ́wọ́ bá ilékẹ́lá fi sí ọláǹfààní kọ́lọ́ sí ibi ṣe sábàbí ìmọ̀nà rẹ̀ sí ojú ọ̀nà àwọn fúrúkọ̀ tí ó là oná ni ahìlìsúnnà tí wal jama'a wọ́n ni eléyìí báyìí wọ́n mú hadithu wa nípa wípa nabi sallallahu alaihi wasallam pé sataftariqu ummati ala thalath wa sab'ina firqa kulluha fi an-nar illa wahida ṣùgbà tó wá parí wa sallam alájẹ́tù dáìmà wọ́n sọ àwọn tó sí fatuwa yẹn kí láàrẹ́ yóò rí báyìí ó túnmọ̀ sí pé àwọn alájẹ́tù dáìmà náà àti wọ́n mọ̀ yí pé Ahmadu Tijani àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n rí orí tọ̀ríkọ rẹ̀ wọ́n mọ̀ yí pé olúwù àti jù ń bẹ lọ́dọ̀ wọn wọ́n mọ̀ yí pé wọ́n ń ṣe kúfùrù wọ́n mọ̀ pé gọláàlù ń bẹ lọ́dọ̀ wọn wọ́n mọ̀ pé bídà ń bẹ lọ́dọ̀ wọn tó ń ti bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ẹni ẹdí káfìrí sẹ́pá ti sọ yẹn síwájú tó bá ní èyàn ń ṣe kúfùrù sí sẹ́pé wọ́n sọ náà yí pé bú sọ irí ó ṣe kúfùrù ó sọ kúfùrù wọ́n ní ibn al-fari ó sọ kúfùrù ibn arabi ó sọ kúfùrù tó ń ti bẹ́ẹ̀ wọ́n ẹ̀dí káfìrí ṣe bá ní sí bẹ́ẹ̀ náà ní tẹbá lọ́wọ́ fatawa lajnati daima nípìlẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kò síbi kankan tó sọ pé ahmadu Tijani jẹ́ kéfìrí so eléyìí báyìí pé wà ní pé báwọn ahlu sunnah wal jama'a ṣe nìyẹn tẹ́ bá wá rí èèyàn kan láwùjọ tí wáyé tó bá sọ pé Ahmadu Tijani ò ṣe kèfèrí àwọn wọ̀nyí wallahi mo fọ́nà bá gbọ́ra wọ́n sì pè straight wọ́n ni kí ló kó sí ah, ó tó lámẹ́rù Tijani ò ṣe kèfèrí èyí ò lásán wallahi wọ́n pè yẹn kèfèrí lé lórí so ibà ní sìyí tó yíyẹ sí pé Ahmadu Tijani tòótọ́ ó lè sọ àwọn ọ̀rọ̀ kúfúrú sọ́ọ̀ àmọ́ kò túmọ̀ sí kó di kèfèrí kò túmọ̀ sí pé ń kèfèrí nítorí wípé gbogbo àwọn ọmọ wá ní ìtẹ̀kì àwọn nǹkan tó yẹ́yà gbé kalẹ̀ tọ́lọ́wọ́ bá àtàlẹ́bì gbé kalẹ̀ wípé ìmọ̀ ń kọjú wa táàbí ní pé mo jà rọ́bà ẹ̀ ṣé mo gbé subject ẹ̀ sí àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan mo wá rí wípé gbogbo tí subject èèyàn sí gbogbo àwọn kìíní lẹ́yọ kọ̀ọ̀kan kó rí pópé lára ẹ̀ ọ̀gbọ́dọ̀ pé ní kèfèrí pẹ̀lú hamasa ṣe bá ní sí yìí ṣe lé ojú kóríwá wípé bí ojú ọ̀nà àwọn ahlu sunna wal jama'a bó ṣe rí lélẹ̀ báwọn àfá súnnà bá ṣe máa ń ṣe lélẹ̀ kò kí ń ṣe ojó kò dẹ̀ kí ń ṣe wípé wọ́n yí ìdájọ́ Ọlọ́run bá padà bá ní wọ́n jẹ́rìí tó dúró dédé nítorí ẹ̀ ló jẹ́ sí pé nínú àwọn fàtáwà yìí náà wọ́n wọ́n ní sáà àlékírùn lẹ́yìn wọ́n ní lẹ́lẹ́ àlékírùn lẹ́yìn ṣékìlá àlékírùn lẹ́yìn ẹ̀dàkùn tó bá jẹ́ pé ẹni tí ń sojo tí ọ̀fẹ́ pé kèfèrí ní kèfèrí ni ṣe ń gbà tẹ́lẹ̀yẹ̀ fi ń ṣe ẹbọ tẹ́lẹ̀sà lékírùn lẹ́yìn wọ́n ní sọ pé èyàn lékírùn lẹ́yìn kí sọ̀rọ̀ ojú kìí ṣe pé kíní bí kò sí wí pé alùsúnnà wọ́n máa ń fi tuntun tẹ àwọn wọ̀nyí tán fi allegation kan àwọn àfáà súnnà àtàwọn tí wọ́n rẹ̀ ojú ọ̀nà súnnà wípé wọ́n máa ń sojo wọ́n ṣe gíní kan kò ń ṣe tuntun bí àwọn grandfather wọn báwọn náà jẹ́ fi allegation kan hálì àwọn inú advance wípé wọ́n sojo nìyẹn pé kílẹ̀kílẹ̀ tó kù kílẹ̀ tẹ́ pàwọn Muawiya ń kéfè yìí nígbàtí ẹmọ̀ pé kéèṣe wọ́n ṣe kéfè yìí kílẹ̀ báwọn jà lé lórí kílẹ̀ tẹ́ ẹ̀kọ́ tẹ́ pàwọn ìyàwó ẹlẹ́rú kílẹ̀ tẹ́ gbogbo ń gbà tí pékéré tàbí ò pé àwọn Muawiya ń kèfèrí a lè ní kò tí tó nǹkan tí yẹn lè pè yẹn kèfèrí lé lórí nǹkan wọ́n ní rọ́un wọ́n ní sojo ní ìbọ́lọ̀wọ̀n bá rí illa lillah nǹkankan ẹ̀sọ́ nítorí ẹ̀ báyàbá ìdí kèfèrí báwọn kọwárí ìgbà yẹn náà báwọn náà ṣe rò pé àwọn alì àtàwọn àyímọ̀ àtàwọn Muawiya àwọn ìdúró dédé nìyẹn tán fi dáyọ tán fi lọ sí Harura tán fi lọ sí kíkíní tán fi lọ kó síbẹ̀ pápọ̀ fi lọ kóra wọn jọ síbẹ̀ páwọn mọ́ àpà àwọn mùsùlùmí torí pé wọn ìdúró wọn wọ́n bẹ́ẹ̀dì dájọ́ Ọlọ́run the same fíkọ̀ ẹni ń bẹ lórí àwọn ilé iná mo fọ́nà bàbúra àwọn ilé iná tẹ́ bá ti ń sọ̀rọ̀ pé alùsúnà ah, òkín pè yẹn kèfèrí báyẹn Ahmadu Tijani kò sábà súnà tó pẹ̀ ń kèfèrí tó ti kó ni rọ́ ní kí ni mọ́jẹ́mú ó síwẹ̀lẹ̀ wákàkiri kèfèrí ní wọ́n máa wò yí wọ́n máa sọ ipé ẹ̀ nìkan ṣe ẹ̀rú ń bà ni ẹ̀ so àwọn tí ó àwọn tí ó wá nírú fíkọ̀ tí wọ́n yẹn tánírò tí wọ́n yẹn wọ́n máa rò pé àwọn tí ń sọrú nǹkan báwọn jàbàtá òun ló dúró dédé lórí ọ̀rọ̀ pé àkọ́bẹ̀rù kankan ó pé amẹ́rù sí yáníkè lè ṣe tí ní wa yí pé àdìsúnà wọn kí ń dédé pé yẹn kéfèrí kódà kéèyàn kó sí kúfúrò lẹ́yìn tán bá rí pé gbogbo àwọn mọ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá ní kẹlẹ́ gbé kalẹ̀ káwò lára yẹn tán bá rí pó pé gbogbo ẹnikẹ́ni tán bá wá rí pé à kò sí ọ̀fún apá àwọn yìí pé lára rẹ̀ wọ́n filẹ̀ wọ́n no àwọn ò lè pẹ́ ní ìkéèbìrí o nítorí wípé àwọn ọmọ bọ́yá gbogbo tọ́lọ́wọ́ bá ní kẹlẹ́ ní káwò bóyó pé sára yóò pé sára ṣe bá nìsí so ẹni tán bá wá rí pó pé lára rẹ̀ sẹ́rí pé gbogbo mọ́jẹ̀mú yẹn pé lára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè ń kéèbìrí bá

ta ni ó pè yẹn kèfèrí là ń sọ fún yín àti wípé kí ni àwọn nǹkan ta ní láti wò káté pè yẹn kèfèrí òun là ń sọ fún yín sẹ́ni tí ó ma kọ̀bílì àti bàdí tí ó ma ṣe kúfùrù náà pè yẹn kèfèrí ṣe bá ní sí láṣákà wípé ẹni tí ó pè ẹlẹ́ẹ̀kejì ó tó agbọ̀rọ̀ ma gbogbo àwọn mẹ́jẹ̀mú ó tó agbọ̀rọ̀ ma bí yẹn ṣe gbọ̀rọ̀ àwọn mẹ́jẹ̀mú yẹn ó gbọ̀rọ̀ ma ó túnmọ̀ sí pé iṣẹ́ àwọn olùmọ̀ ni torí pé ìmọ̀ ni ó jẹ́ kọ́ ma gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe bá ní sí yìí nítorí pé ẹwàjọ́ iṣẹ́ ìyẹn jíjọ́ tajá tẹran òun náà lọ́fà ló fi jẹ́ sí pé kódà ẹni tí èsè kèfèrí ẹ̀ ń pè kèfèrí ẹni tó bá fi síbí jẹun ẹ̀ ń pè kèfèrí ẹ̀dàkùnrin ṣe ìdí síbí jẹ wáyé ẹ̀ṣẹ̀ kúfù ẹ̀ṣì lẹ́yìn ẹmà tàwáfúrú ṣùrù ẹ̀mẹ́ṣẹ́ eh, kúfùrù àwọn jẹ́ bídíà tí ọ̀rọ̀ ìjáde kórùn Islam tí èyí jẹ́ kúfùrù lẹ́ ń pè kúfùrù ìfiṣí bí jẹun tí ó yẹ pé kódà kìí ṣẹ̀ṣẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ lọ́un lẹ́pẹ̀ ní kúfùrù yìí ṣe bá ní fi ẹ ti wá pé gbà ní mọ̀ gẹ̀bẹ̀ lọ àwọn tó tó wá kó sí kúfùrù gan tó yẹ kí mọ́ jẹ́ mọ́ pé lára àkídà yìí yẹ sàkídà alùsùnà so nítorí eléyìí báyìí torí àsìkò òní wípé alùsùnà wọ́n yàtọ̀ gédégédé alùsúnnà wọn kí ń pè yẹn kéfèrí àyàfi nígbàtí gbogbo àwọn tó yẹ kí wọ́n wò pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú payọ ba torí pọ́mọ̀ pé ń táwọn fẹ́ ni Ọlọ́run ba lọ́dẹ̀ pa wọn láṣẹ káwọn ṣe déédé káwọn ṣe dọ́gbandọ́gba ṣe bá ní sí wọ́n dẹ̀ ma àwọn tó tẹ̀lé ìdájọ́ yẹn wọ́n ma àwọn bí nǹkan ẹ̀ ṣe sí sótórí àwọn farabalẹ̀ dáadáa kan yẹn kéfèrí so gbogbo àwọn tó yẹ kẹgbé yẹ̀wò gbogbo ẹnikẹ́ni tálámà rí ọba ti wá clear sí wọn tí ó hàn sí wọn pé à ah, ìjẹ́ ni iṣẹ́ mẹ́jẹ̀mú pé lórí ẹ̀ wọ́n ni ẹfílẹ̀ ní mùsùlùmí ẹ̀ ẹfílẹ̀ ní mùsùlùmí ẹ̀ torí pé ìsìláàmù rẹ̀ sàbátà pẹ̀lú yẹ̀kín a ní yọjáde kóró ìsìláàmù àyàfi pẹ̀lú yẹ̀kín yẹni pé àmàdájú ló fi ìsìláàmù rinlẹ̀ a ní yọjáde so abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kọ́nà wa abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kí ọlọ́wọ̀n bá kó mú ẹnì kọ̀ọ̀kan abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀wọ́ bá kí ó máa fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí súnnà la ilaha illallah so ilé ìbáyìí òun náà níbi tí yá láǹfààní àti dúó sí lálẹ́ yìí pẹ̀lú gbọ́lọ́wọ́ tó bá di lọ́la so a wá bẹ̀rẹ̀ sí yanjú àwọn ọ̀rọ̀ wípé ǹjẹ́ a lè wá dúó lórí pé èèyàn báyìí tó kú báyìí sáà conclude so a padà mọ́ wá so ilé tó fata bí ṣe ilé báyìí lálẹ́ yìí o ní àkíyèsí tí ìkánná àwọn ọmọ ìyá tí ó pè mí sí ní ìjẹjọ pé kí á wo àbí ní ìjẹsàn so ìbá nísìn tó ìjọ Wednesday Ahmadu Tijani gan ká gbé wá kọ́ máa dábé pé wọ́n máa lọ máa rò wípé aṣọ wípé Ahmadu Tijani ò ti ẹ̀kó sí kankan kama ma rò kí bóyá àbá ń dìfẹ́ndì Ahmad Tijani ní báyìí kọ́lẹ̀ bá wọn pé ìtawà ń sọ nípa Ahmad Tijani ìtàlùsúnnà sọ ń pa rẹ̀ ni àwòdè ní japa ìtàlùsúnnà ìtàwọn àfáàsúnnà ìlànà wọn tí wọ́n rìn àwọn tí wọ́n jẹ́ ká ma àkídà alùsúnnà yàtọ̀ fákídà Khawarij tẹ́jẹ́ ká ma sákídà àṣáyọ́rọ̀ tẹ́jẹ́ ká ma sákídà Rafidha tẹ́jẹ́ ká ma sákídà Mu'tazila tẹ́jẹ́ ká ma sákídà Jahmiyya tẹ́jẹ́ pé gbogbo àwọn gbogbo tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n sì rìn tásìrìn orí ẹ̀ tí gbogbo ayé sì máa pàwọn ilé iná pẹ̀gbẹ̀ sí súnnà àwọn ilé iná sí kìtìmá fún súnnà nẹ́bì ní wọ́n gbé àkídà alùsínà jama'a jáde sáyé gbogbo tí wọ́n bá ń sọ àwọn oníṣẹ́kíní àwọn oníyapa rẹ̀ tí ó bá ní sí